يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون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 kó tán kí oore tọ́lọ́wọ́ bá ṣe fún ẹrú kó bàjẹ́ sábàbí ẹlẹ́kẹta ọ̀nà ní ìlara ìlara ọ̀nà ní karahiyyatu na'ma kéèyàn jẹ́ni tí ń kórìíra àdìrá eléyìí tọ́lọ́wọ́ bá ẹlẹ́dàá tó ṣe fẹ́ nìkan wa hubbu zawaliha 'an al-mun'ami ihe o sì jẹ́ pé yẹn nífẹ̀ẹ́ sí kí ìdẹ̀ra yẹn kó kú o lọ́dọ̀ ẹni bá ṣe fún kó àbúrúkú gidigidi ó náà ní ìlara nítorí pé ọlọ́wọ́n bá ṣe ìdẹ̀ra fún yẹn ìwọ́n ń rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó bùkún ẹnìkan ọ̀n fẹ́ kí ìbùkún yẹn kó kó kú ò lọ́dọ̀ rẹ̀ ìwà pátápátá gbáà eléyìí tí eléyìí tó sì jẹ́ pé ó ń bẹ nínú kaba irudunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìdí ni pé ẹni tó ń ṣe lára ó fẹ́ àtúnṣe fọlọ́ ni ike wọ́n lọ ibi tó darí oore sí yìí kọ́ lọ yẹ ẹni tó sọlá fún kọ́tọ́ sí èmi lọ́yẹ kó fún kẹsàn-án èmi lọ́yẹ kó kó wá bá ibi tó kó lọ́yẹ àṣìṣe ni eléyìí ni wọ́n pè ní ìlara. الإمام الجرجاني رحمه الله وني الحسد تمني زوال نعمة المحسود إلى الحاسد ونانكي ẹni tó ń ṣe lára ọmọ aran kan pé kí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fẹ́ni tó ń ṣe lára rẹ̀ ó kó lọ́dọ̀ rẹ̀ kó wá sọ́dọ̀ òun. wọ́n fẹ́ kóore tọ́lọ̀ wọn bá ṣe fún ẹrú rẹ̀ kókó lọ́dọ̀ rẹ̀ nítorí pé orí yẹn ọ̀tọ́ sí ìwọ lọ́tọ́ sí nítorí pé nǹkan lọ yẹ ìwọ lọ yẹ ìwọ lọ yẹ kápò nínú dẹ̀ra ọ̀nsẹ̀mí nínú gbádùn yàtọ̀ sí ẹni tó ṣe wípé ọlọ́run ní kí ìdẹ̀ra lọ sọ́dọ̀ rẹ̀ ti mọ̀ pé burúkú pátápátá gbà ohun gangan ẹni tíṣọ ìpáàní tó dá láàmú tó fi wá do lórí ibú àgbà ó sì lára bàbá ni ádámù aleyhi sẹlẹm ike báwo lọ́lọ́run ṣe wá gbéga lórí òun òun tó ń ti ń bẹ ṣáájú rẹ̀ ọ̀nà wo wá ni ẹni tó ṣe pé látara mà lọ́lọ́run ọba ti ṣẹ̀dá rẹ̀ lámà tó ṣe pé kìkì ló máa ń kì mọ́lẹ̀. ní ó ti ti wá jẹ́ pé òun tó pé látara náà ni wọ́n ti dá òun níná tó ṣe pé jíjò ló máa ń jòròkè báwo ni ajòròkè yóò ṣe wá máa forí balẹ̀ fàkì málẹ̀ ìlara iná ló ṣe ṣetán tó fi se ìlara ló ti ṣetán tó fi wá ṣe kèfèrí sí Allahu Rabbul Alamin wa yaqulna إلا إبليس أبى واستكبر وكان من الكافرين ẹran wọn létí nípa àgbàtà sọ fún àwọn mọlẹka ìgbẹ forí kanlẹ̀ fún ádámù aleyhi sẹlẹm pọlọ ti ṣe pálásẹ tàì pálásẹ báyìí ni àwọn mọlẹka forí balẹ̀ ṣùgbọ́n ṣẹtàn ìbílíìsì onìkan lọkọ wàkàrà minal kafirin ó fi àtàrà àìṣẹ̀ láṣẹ Ọlọ́run kíkọ́ láti gbọ́ ìdọ́lọ̀ ní kó ṣe kó sì ṣe ọ̀tàrà bẹ́ẹ̀ ọ̀dọ̀ kan nínú àwọn kèfèrí ọ̀kan nínú àwọn kèfèrí tó sì jẹ́ kèfèrí àgbà ọ̀kan nínú àwọn lórí ibú tọ́jú lórí ibú àgbà kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́yà ayà àwọn àwa abú ẹ̀rí ìlara tẹ́rí yẹn ẹni tí irú rẹ̀ bá ń ó ń dìtẹ̀ ni ó ń dìtẹ̀ náà. olùdìtẹ̀ mọ́dẹ̀rọ̀ náà oná ẹ̀ lóní lára ọ̀nà wọn lèyàn lè gbàjẹ́ ní tí ń dìtẹ̀ mọ́ ìdẹ̀rọ̀ náà wọ́n bá ti dún lára ni bí ẹ bá ti dún lára ó ń dìtẹ̀ mọ́dẹ̀rọ̀ náà nù. sàbí àgbà abdullahi bin mas'ud radiyallahu anhu òun láàtú àádó ní àmàlọ́ ẹ mẹ́rin dání tí ó máa dìtẹ̀ máwọn àdẹ̀rọ̀ náà kíyìlẹ̀ rẹ̀ wọ́n wá sọ fún yín pé. ومن يعادي نعم الله تلننا تتلات دسما ودر الله قال ابن مسعود داون الذين يحسدون الناس على ما آتاهم الله من فضله àwọn ẹni tó ṣe wípé wọ́n máa ṣe lọ́ra àwọn èèyàn látàrí ntọ́lọ̀ ẹlẹ́dàá wa bá fún wa nínú àjùlọ àti ọlá rẹ̀ àwọn ẹni tó ń dìtẹ̀ mọ́dẹ̀rọ̀ lọ́nu. báwo la ti ṣe fẹ́ bọ́ lọ́wọ́ eléyìí àfi kéèyàn bá bọ́ lọ́wọ́ kéèyàn máa pe ntọ́nà ọba bá fẹ́ ṣe fún yà yóò ṣe náà ni kò sẹ́ni tó lè di lọ́nà kéèyàn máa pe ntọ́nà ọba pe ntẹ̀yàn ẹ̀dọ́ ọlọ́run tó lè lọ́wọ́ kò sí eléyìí yọpọ̀rọ̀ àṣìyàn lọ́kàn yọ̀ọ́mùyàn fọwọ́ wánú yọ̀ọ́mùyàn mọ ọ̀rọ̀ rẹ̀ yóò fi mọ ọlọ́run. yóò mú yàtọ̀ ẹni tó ṣe yí pé ọlá yọ kàn lórí ntọ́lọ̀ ń bá rí fún kò ní í máa wá kí nǹkan ọmọlàkejì ó bàjẹ́ kò ní í fẹ́ kí ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún kọ́ wá bá wọn. ìwà burúkú pátápátá gbà ó ní wà lára kò sí ntọ́ni lára lè wà nù rẹ̀ nínú dáadáa tí ó dùn ma kò sí bí ìdẹ̀ra ti ṣe yípo tí ó lọ́rùn. nítorí tó bá tajú kan torí pé irú rẹ̀ náà tó ń bẹ lọ́rẹ̀ lómi àbí èso tiẹ̀ inú ru ọkàn rẹ̀ ó bàjẹ́ yóò máa wá tó o àmọ́ tó kó náà ní nǹkan tọ́jọ́ báyìí kò yẹ ká kó irú àwọn wọ̀nyí inú ìyàlọ́ yẹ kó wà kọjá pé ẹnu ọ̀nà àwọn ibi bàtà tí wọ́n jà ní ògbósí wọ́n máa retí pé bàbá tó jáde bàbá tó jáde káwọn ọ̀rọ̀ ọmọ fún láwọn ẹ̀rún àwọn àjàǹjá. kìláàrí ẹsẹ̀ ń tọ́da wà burúkú pátápátá gbáàdì. alimami Mawardi rahimahullah wọ́n ní jẹ́ ẹjẹ́ mọ̀ nǹkan mẹ́ta burúkú kan ló máa ń wọ́n pè ní bughdul mahsud ìbínú ẹni tí à ń ṣe lára rẹ̀ kí ẹ̀ máa bínú èèyàn kọkàn máa wo pé inú rẹ̀ sọ máa bí mi ni tó bá ti gbọ́ tí èèyàn bá ń sọ báwọn ẹ tètè wá wàrọ̀kọ̀ fi sàdá fún un kó mú ìbínú burúkú tíṣe tọ́ni tí ń gbé sínú àyà rẹ̀ yẹn kó mú kúrò lórí ọmọ àyà rẹ̀ aa gbogbo ẹni tọ́lọ́ ọba fẹ́ tọ́ fẹ́ kíkọ́ bẹ́ẹ̀ láyé onáà ní ọbẹ̀ láyé dìgbà tọ́lọ́ ọba fẹ́ kakó má jẹ́ ti pọ́lọ́ ń gbá yọ̀ǹda wa pèsè kí n dá lágbájá àbí kí n má dá ṣé kí lágbájá náà sẹ̀mí dìgbà bá àbí kọ́ má ṣe ìwọ gẹ́gẹ́ bíi ta ni ìwọ náà lára àwọn èèyàn míì náà fẹ́ rí ọ àwọn èèyàn míì náà wò pé bíbẹ láyè rẹ wàhálà fẹ́ ara yín sí kí gbà lọ́wọ́ kí fi dínà mẹ́nìkan tóbi ara ẹni àìfẹ́ rí mi ara ẹni òun náà ní nǹkan tí ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú tí wọ́n fi dó lára àgbà tó bá sọ̀rọ̀ kọ̀ máa sọ tó bá rìn kọ̀ máa rìn tó bá jókòó kọ̀ máa jókòó tó bá tún gbẹ́nu lọ́wọ́ tó ṣe lọ́wọ́ ló ṣe gbẹ́nu lọ́wọ́. àlọ́ ọ̀ràn tẹni tó kórìíra ẹni tó ìbínú ẹni tó ń ṣe lára rẹ̀ olóòní máa fa ìlara wọ́n ti ọmọ wò pé ẹni tó yẹ kọjá pé ńgbà tá a jí sáyé wọ́n tún fọ rẹ̀ fún wa kó ti kú ẹgbọ́n nǹkan bàbá àkà ẹni tó yẹ kó ti kú ti pẹ́ yóò ní kú ìdí nu tó fi jẹ́ pé tó ń bá ń wá kú ẹnìkan ò ní sọ pé òṣìṣe láàrin àwọn àka ẹgbẹ́ ẹ̀ kí la fẹ́ máa bínú ara ẹni sí nígbà tí wọ́n bá bínú ó bínú ọmọ làkejì títí eléyìí.

táwa ni wọ́n tó fi jẹ́ pé wọ́n ló kù tó tán lọ́n sí. tó bá rí àdúrà kan tó ga tó lọ́n ṣe fún tẹ́lifẹ́ ní gbogbo àgbègbè ní gbogbo àyíká tí wọ́n wà irú rẹ̀ sọ wọ́n a lè má lèèyàn méjì mẹ́ta tó ní irú ẹ̀ ní àwọn àjùlọ téèyàn máa rí irú rẹ̀ dúpẹ́ téèyàn tó bá ọmọ làkejì tún dúpẹ́ fọlọ́ pé oore yìí o ọlọ́run má ìtàwọn lòkè àwọn abínú ẹnìkan. ẹ̀rí tí ó tẹ̀ tí ó hù lẹ́yìn ju tí ó hù lẹ́yìn ju rẹ̀ bí kò tí ó fò o bá wà ní ìlànà òsì ni wàá bọ̀ ìlànà bọ̀ ọmọ kọ́lọ́ ló sórí yẹn ọmọ tí ẹgbẹ̀rún rú rẹ tẹ bá fò tẹ bá yẹ ẹ lè ni mo bí ìlara ìlara nígbà tí ìbínú ọmọlàkejì bá ti pọ̀ kò sí tàbí ṣùgbọ́n nínú ọmọ tó bí àkọ́bí rẹ̀ ní lára ẹni tí wọ́n ti ń bínú ẹnìkan tí ìbínú yẹn pọ̀ àkọ́bí tí ìbínú orí ibú wọn kọ̀kọ́ bí òun náà ní lára gbogbo ẹni tẹ́ bá rí tí ń sè lára ẹnìkan kankan ti kọ́kọ́ síwájú tó síwájú níbínú rẹ̀ ìkórìíra rẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé ẹ jẹ́ ká wá bí ìrẹ́pọ̀ bí ó sì ráàyè jókòó láàrin wa kájọni tó ṣe pé yóò láàmú mára yóò la yọ ọkàn lórí gbogbo ntọ́lọ̀ bá ṣe fóònù náà kọ́ máa dúpẹ́ fọlọ́ àbúrọ̀rí tọ́mọ làkejì máa banú jẹ́ ẹ̀rí ìlara tí ìbínú ọmọ làkejì bí wọ́n lòun fọ́kálẹ̀ ni irú pọ̀ irú pọ̀ àwùjọ wa. ẹni tó máa sọ pé àbá wọn jà wọn bínú àbá wọn jà wọn bínú ká lọ fẹ́ ṣe tòótọ́ bá yẹ pé ìwọ bá dọ̀tí ni ara rẹ ti wù dá òórùn burúkú ń jáde lára rẹ tọ́lábọ̀ wá kẹ̀kẹ́ tó dáa tọ́sẹ̀ tó dáa ọ̀dájú pé tó o bá fi wẹ̀ ọ̀mà ìkó ìránkọ kí la fẹ́ fi fọ̀ ìbínú ẹni ńkọ́ kí la fẹ́ fi kọ́ ó lọ fẹ́ fi fọ́ dánù wọn làwọn fẹ́ rí ọ ọlọ́run sì ti sẹ́tàn tí ọkọ̀ kó ńlẹ̀ ajẹ́ pé ẹni tí inú bá ń bí kọ́ lọ kú sí gbóni ìbínú wọn wà á bí pé káwọn máa ṣe lára rẹ wọn ò ní fẹ́ rí dáadáa pẹ̀lú rẹ wọn máa wọ́nà tí dáadáa rẹ ó fi bàjẹ́ a'udhu billahi minash shaitani rajim gbogbo agboolé gbogbo mọ̀lẹ́bí síra wọn ọ̀rẹ́ síra wọn alábàáṣe síra wọn alámúlétì síra wọn. ó ń ṣe kan náà síra wọn ní fẹ́rù ẹ̀kú ẹni ẹjọ bẹ̀rẹ̀ nkanjọ kan náà tọ́lá ní kí wọ kọ́ mú nínú lọ tó gbègbà ẹni wọ́n jọ fi ń sẹ́nu ẹ̀kọ́sẹ́ tọ́lá ní kí sẹ́wọ̀n ó yé wọ yóò ń lọ tó gbègbà ẹni ń lọ ilé ẹ̀kọ́ tẹ́ wà ní ìpele tó wá jẹ́ pé ìwọ gbogbo èèyàn ní gbogbo agbọn bíi tẹ́ǹtì kọ́ ni tí ó gbé àfikọ́ lọ́wọ́ sànù ọmọ àfikọ́ lọ́wọ́ sànù ọmọ dáadáa fún láàrin àwọn yòókù títí wọ́n dàbí ìgbà tó kù díẹ̀ káàtó torí ẹ̀ ló ṣe jẹ́ pé ma ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أفا إن بأنه أدعى تجاكوين يقبل في سيري النبي محمد صلى الله عليه وآله وسلم في يواقوي لا يقبل صلاة قوكا يوبن سورة تكي ليس باكي آية الكرسي قل هو الله أحد قل أعوذ برب الفلق qul a'udhu bi rabbin nas gbogbo sọláàtì ọ̀ràn yẹn tá a máa ń ṣe láyé yìí àwọn súrà àti ayatul kursi yìí wọ́n máa wá lẹ́yìn anabi sallallahu alayhi wa alihi wa sallam onítọ́ba yẹ ní ayatul kursi tá kan àwọn súrà mẹ́tẹ̀ẹ̀ta yun ẹ̀ẹ́mẹ́ta mẹ́ta láàmàkè báyìí wà lólé ayé yìí àwọn onílára ọkùnrin ká wá bí kíbi ni. àwọn tó wá pé ṣẹlẹ̀ ẹgbẹ́ pé afẹ ajẹ mẹfì ayó à ó lára ò tí kọ jẹ rárá ó lára gbóúnjẹ tó bá náwó kọfẹ kọwọ tó ẹni wọn ni. kò síbòsẹ rí ọ láyé tọrọ rí wọn a máa wò ni bí kọ́sẹ́ pọ̀ jáde ẹ̀wù rẹ ti ya lẹ́yìn ọrùn ó sì tara rẹ jẹ pípọ̀ ọ̀fẹ́ wò ètò dání ètò nínánu ọwọ́ pọ̀ǹtún kíkà káàkiri ń yóò tún mọ bí ó lára ń lópin tó ti yẹ kó o kú ẹ dákun kí ló tún sẹ́kù mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé. kéèyàn ọmọ ama ọmọ làkejì ó yẹ ká fi wọlé ká mú wá sópin kọ́ má sí àwùjọ wa má. kí ló ń bínú ẹnìkan sí kí ló di lọ́wọ́ kan parí ẹ̀. ìyá sì rí rí

ọ̀rọ̀ ọjọ́ ẹgbẹ́ kan jáde lórí ahọ́n ni kò dẹ́kun rẹ̀ ló ṣe yẹ pé àwọn ọdún fẹ́lẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò jẹ́ ká kun àṣebi kò jẹ́ ká kun ẹni tí ń wa kò jẹ́ ká kun ẹni tí ó ń bínú wa ló ṣe jẹ́ pé ọ̀nà la lè gbà tá fi lè gbọ́ lọ́wọ́ sábàbí ìlara yìí àti ká mọ̀ bẹ́ẹ̀ alimuhaimi ni arinúròde ni kò sí dọ́kítà mẹ́fò ẹni ń kí ọ tí ń bọ̀ lọ́wọ́ tí ń rẹ́rìn músẹ̀ tó pé akéèké àtẹjò lọ́wọ́ àánú rẹ̀ ọlọ́mà ẹni tó ti jẹ́ pọ́ fi ọdẹ nu ọlọ́ndàmà àkọ́kọ́ ara ẹni tí ìbínú ara ẹni tó bá wọn tó bá ń bẹ láàrin ọmọ ìyá tó máa sì lára wọn tí ìbínú ara ẹni bá ń bẹ láàrin bàbá màmá sọmọ wàlá wọn sì lára ara wọn. kọjá nǹkan tuntun pé bàbá mi ń ṣe lára ọmọ ìyá mi ń ṣe lára ọmọ. sọ ṣùgbọ́n ọlọ́run ọba nìkan ló lè gbà wá a ti gbọ́dọ̀ jìnnà sí ká máa bẹ lọ́n ká sì máa wá sọ lọ́dọ̀ rẹ̀. wọ́n ní ìlara tí ìbínú ara ẹni bí òun burú jù nítorí pé ẹni tí ń bínú rẹ nítorí dáadáa tọ́lọ̀ wọn bá tó ṣe fún ọ tó ń tara rẹ tó ń ṣe lára rẹ táwọn ọ̀rọ̀ gbogbo tí ọba gbára fún ọ tó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fi lé ọtí òrí ọmú tó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi wá àtìgbẹ́ ọ̀sẹ̀ tí òrí ọgbẹ́ ṣe ó lè wọ́n wọ́n ọ̀nà burúkú mi náà ìdí rẹ̀ náà di pé yọ̀ọ́ rẹ̀ àwọn gidi gan kú kan sí ọ ẹ gbé ẹ gbé bẹ́ẹ̀ wá gbé ọ pa torí pé kò tiẹ̀ fẹ́ gbúrò pé ìwọ ṣẹ́kù láyé má àfọlọ́wọ́n ọba nìkan ló lè gbà wá alákọ̀ọ́kọ́ nù káwọn náà ọmọ bá wa dẹni bú káwọn dẹni tí wọn máa ṣe lára ọmọ làkejì wa à ń bí ara ẹni ẹja mu wá sókù ẹnikẹ́ni tó bá ṣẹ̀ wá ẹja lè láwọn lágbájá o sì nǹkan bá o sì dùn ah ìmọ̀ pé mo ṣe o àmọ́ ṣe jẹ́ sọ fún mi ẹ dákun ẹ̀ forí jìn mi wàláì lọ́ba tán. Ah, èmi náà mọ̀ pé mo ṣe ṣùgbọ́n mo ń wọ́nà tí mo fi tú báyìí tí ì rí ọlọ́run lọ́wọ́ á ní kẹ́yìn ọkọ̀ọ̀kọ̀ sọ ẹ dákun ẹ forí jì mí lọ́ba tán kí la tún fẹ́ gbà. tó bá sì jẹ́ pé o kò nídìí kan tó fi ń bínú rẹ̀ ìlara ẹ náà ni bákẹ́ tó ní ìlara rẹ̀. Ah, ẹni tọ́lọ́ ń dá sí ń pa ni òrì ọlọ́run tó wù láti ṣe fẹ́ lómi ṣé dínà rẹ̀ ni. tí o bá ti kó wọn ṣètò ọ̀nìkan oríire òpin ọmọ tó ń ṣe ọ̀n sọ pé kí n máa bínú ẹ̀dọ́ lọ ń yóò fi wọ́n fi yéra pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá fẹ́ kọ́ bẹ láyé ẹni tí ó mú sí ọjọ́ tọ́lọ̀ ń bá tán láti kò ní èjì nínú irú ọlá kan tọ́lọ̀ ń ṣe ka lòmíì kéèyàn náà wá jẹ́ kó sáré pópó ó sáré pápá ó lé títí kò rí lóyún. wọ́n di pé kàkà gbà fọlọ́ ńgbà tá ti táàrí bá làwọn àmọ́ kórìíra rẹ̀ àmọ́ sí lára rẹ̀ èsì tó wá àjọ ń tajà ni mo wá iroke lọwọ rẹ rẹ̀ ń gbogbo ụgbọ ọ tẹ́lẹ̀ mo ti fojú sí pé owó tí fi ń ṣòwò kò jẹ́ ẹgbẹ̀rún àpò lọ èmi náà lára ẹgbẹ̀rún àpò náà mo ní bá ní ta ilé kan láàrin gbùngbùn ló òun ló sì rà á wọ́n wá rí ah wọ́n ti padà rí ilé ìta bẹ́ẹ̀ ni wọ́n rí otu èló wọ́n tà náà rí ah ó tó nǹkan bíi fifteen million èmi sì ti ń wò pé ẹni tá à ń jọ ń fagagbága nídìí òwò tá à ń jọ ń ṣe wọ́n wò pé kódà báwọn bàbá rẹ̀ bá tún kún òní rí lè rà ń bọ̀ wọ́n fowó sí náà bá sọ pé ńlọ máa rà la ilaha illallah. Ah, ọ̀yà báńkì ni wọ́n ní kódà ń lé ti gbówó jáde náà ah, wọ́n tún wá kun àtíkè fowó nítorí kíkọ́ ọmọ bàá máa kí jẹjẹrẹ ọmọ bàá mú. ìrora ló tún pọ̀ Ha, ọlọ́run wò sàǹgbà fọ́ ìbànújẹ́ yọba mu lẹ́yìn rẹ̀ làwọn tirẹ̀là bá tó tò síwájú ilé ìtajà rẹ̀ wọ́n tún já ọjà ẹ ń bo lọ́mọ ẹ̀ ń ti ń rówó ìyá yìí ń bo ló ti ń sẹ́yìn sẹ́yìn sí kọ́sẹ́ sún. ọjọ́ náà bá bẹ̀rẹ̀ sí pé ah, cooperative kìnìún kan ah, ògo olúwa ọmọwùmí eh, àjọṣe wọn ní bàjẹ́ náà ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ gbogbo cooperative ni wọ́n lè mú àbá ọ̀sáré pópó ọ̀sáré pápá nítorí já fòtò ni lọ́wọ́ adigun kí ni ọmọ òtò yẹn lọ́wọ́ ọmọ lórí ibú lọ́dọ̀ mi àti lóde tó ṣe tó fi lórí ibú. nítorí pọ́lọ̀ wọn bá bù ó sì lé títí títí kò rí lé bá ibi tí ọ̀rọ̀ àdá sí ni kékeré ni olórí ibú bí kápẹ́lẹ̀ mọ́ gbogbo lẹ́sẹ̀ rẹ̀ gbiná hmm, ọlọ́mu. Hmm. bí náà bá yọ fúnra ara rẹ̀ látàrí iná nẹ́pà ọkọ̀ àràkọlù bọ́ǹbù látàrí iná nẹ́pà lọ sílẹ̀ sẹ́wọ̀n kó wọ́n olùkọ́ wà láyé ẹsẹ̀ bí òun ni ó ti dé tí ń wa pa wípé mi nìkan ni ọmọ kò fún. wọ́n máa bínú rẹ̀ bàjẹ́ yíṣẹ́ àwọn gbogbo tẹ̀ mọ̀ ní ìdàrà máa ń ṣe fún yàn tó bá nítorí ìbùkún tọ́lọ̀ ń ṣe fún un kọ́ọ̀kọ́ tó sọ̀rọ̀ ọpọlọ rẹ̀ ti gbà á. Ǹjẹ́ òye olùkọ́ gan nínú ẹ̀kọ́ ọ̀hún tó olùkọ́ bá sọ̀rọ̀ títí tó bá ní sẹ́nìkan ní kọ́mẹ̀ntì tó bá bẹ̀rẹ̀ sí kọ́mẹ̀ntì olùkọ́ kan fọ lẹ́wọ̀n pé Allahu Akbar ah, ọlọ́run ló sọ̀rọ̀ fún mi tó báyìí. Ah, irú rẹ̀ kúbi tí ó gbégbá lọ́dọ̀ àwọn onílara wàláhì wọ́n fẹ́ pa nínú ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n tún ní the best student of the year gbogbo yẹn ti péjọ ń jọ convocation gbogbo àwọn olórí ilé ẹ̀kọ́ gbogbo wọn péjọ kálukú wọn wò pé nbọ nbọ nbọ ní kí yóò wò sí lọ́tẹ̀ yìí ó sì ti gbà tó ẹ̀mejì tẹ́lẹ̀ náà nbọ ìgbà tó dára kọ́ wá tó dọ̀ wá ọmọ yìí kàwé wọlé ni. kí lára nìyẹn kí lára nìyẹn torí àwọn náà ti lé títí àwọn náà wọn ò sùn lóru gbogbo ọ̀sán wọ́n tún kówèé ká gbogbo tinú iléèwé ni tọ́ba tún jókòó ń bì kan yóò tún ní ẹ má bá mi sọ̀rọ̀ tọ́ba lórí kẹtẹ wa lójú kónkó kónkó tá à ń lé látijọ́ yìí à ń lé títí àbá lọ́dọ̀ yìí ló gbà. àfa àkàkà kọ́ ọmọ ọlọ́mọ ọgbà dáadáa ló ń tún gbà. òun náà tún ni the best student of the year tó fi jáde gbogbo university the best student of the year university wa gbèrú wọ́n ní wọ́n parí sáfìsì rẹ̀ kọ́ padà wa automatic job làwọn fi lé ọ lọ́wọ́ lọ́ba tán ọkùnrin tó gbègbè wọ́n lè máa rin egun sí lójú oorun bí ò bá lẹ́bù tó náà bá gbọ́ lọ́ngbọ́ náà bá dẹ́ egun yóò lójú oorun àwọn àbáni àdúpẹ́ fọlọ́ lójú oorun àbí lójú fò gbé lójú oorun ni kò sí nǹkan kan darí kíni sọba wọn ṣe escape ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n lọ kiri ká níwájú òun bẹ́ẹ̀ àdúpẹ́ fọlọ́ tòlẹ́yìn náà kí láá ṣe gbogbo àlá lásán aláyọ̀ ọjà mọ́ kankan akramakumullah gbogbo ìwà dáwọ́ lé lé bẹ́ẹ̀ sì máa rí lára nù nítorí ẹ̀yin náà dúró àwọn ọmọ yẹn àpò kúbi tẹ́ ta nígbà táwọn ọmọ ti rí wúlúwúlú àti pé kí nǹkan yẹn bàjẹ́. nítorí lára sábàbí kejì nù sábàbí ẹlẹ́kẹta òun náà ni kí ẹni tí ó ń sè lára kọjá wípé òun ò lè ní nǹkan kó òun fi ilẹ̀ fẹ́ lómi ọlọ́run ò lè sun oore kan fóun kó òun máa wá ná fẹ́ lómi kódà kó ṣe kó ń lo oore tó bá ti dọ́dọ̀ tòun kò ní rọ́nà jáde má kọ́lọ̀ wọn wá sórí sẹ́yìn náà bẹ́ẹ̀ orí tọ́lọ̀ wọn á ṣe fún yín ẹ̀yin ọ̀wá lẹ̀mí ahùn ẹ̀yin wọn á fi ń ṣàánú ẹni tó súnmọ́ àti ẹni tó dínà ẹni tí ojú ń pọ́n ẹ̀fín ń dùnnú ẹni tí à ń jẹ ẹ̀fín ń tù lára yọmọ wa wò pé <laughs> ṣé èsè pé eléyìí báyìí ọlọ́wọ́ padà máa fi tiẹ̀ bóun lórí jágbé tó ń bá ní òun ò lè fi ṣeré ṣé ni wọ́n nílò nánà kúnà ọ̀ òkú ẹ̀ mọ ìyá ń dágbọ́ ni olórí ibú kò kúkú wàhálà sáńsẹ sáńfi rówó ó ṣeé ṣe kọjá pé eh, wọ́n ti pè irú àwọn tí wọ́n máa lọ lù yàn pa tí wọ́n gbó lọ́wọ́ rẹ̀ báyà rú sẹ́tí ń sẹ́nu. yọ ìlara náà ní fi gbogbo ọ̀rọ̀ yẹn o yọ ọmọ wa wá kí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yín kọ́ bàjẹ́. ẹ dákun sówó tiẹ̀ sọnù ni tówó tiẹ̀ bá sọnù ó bùkátà kò ṣe lára lọ́pẹjọ́ lọ́pẹjọ́ níṣẹ́jú wa ni wọ́n ṣe bí ìlara ni máa bí o ọ̀rọ̀ burúkú ìlara ló bì. àwọn ah, tó ṣe pé lánàá lánàá lánàá lánàá náà lọ bẹ̀rẹ̀ kínní ọ̀nà wo ló gbé gbà ìlara ló máa o ìlara ni máa bí. ẹ̀kọ́ dàdúgbò ńgbà tẹ́ dàdúgbò yín ẹ̀kọ́ ilé ọ̀pá mi lọ. ó kì í lé tẹ kọ́kọ́ kọ́nù ẹ wá wà lórí rẹ̀ ọlọ́run bùkún yín ilé ọba di ibi tẹ ti kọ́kọ́ kọ́ ọba di ibi tẹ ti ń dáná nítorí pé alihamudulilayi ẹ ti kọ́ ààfin ńlá báyìí tẹ̀ ń gbé wọ́n ní ah, àwọn ọmọ ti rówó sójú edu ti ń kó wàlú náà lọ sí <laughs> edu olówó edu lélẹ́yìn. torí pé tọ́lọ̀ ń bá kọ́ àdìkí máyà ó lè dé èrí èrí gan lásán lọ́ọ̀mà tó fi lówó gbogbo èèyàn lọ́lùtọ̀ wà. so ìlara wà bẹ̀rẹ̀ ìlara gan onímọ̀ fi gbé iṣẹ́ wò gan ní tó fi lówó ibẹ̀ ni gbogbo wọn dà wọ̀ olùkọ́ni láwùjọ Yorùbá ti wá ń bí rẹ̀ bàjẹ́ ni tọ́lá tẹ́lẹ̀ náà ló ń ṣe ilé títí méjì ètè náà lásán tẹ́lẹ̀ náà ló ń ṣe oṣù mọ́bí mẹ́ta lọ́bí kọ́ńdé ní irú ibi tó ń gbà. gbogbo ẹni tí ọ̀rọ̀ tẹ́lọ̀ rí ó di tẹ́lọ̀ ìlara ló bí ńlẹ̀ Yorùbá yìí ẹ ti gbogbo yẹn náà dà lọ́ọ́ di tẹ́lọ̀ pé ó ní kówó mọ́ wa lọ́ọ́ tán lẹ̀ yìí tó bá fẹ́ sódà lẹ́yìn bá ń ṣe dágbé di sódà lọ́lọ́run ti sọ̀rọ̀ fún yín lóríṣiríṣi gbogbo èèyàn dùn sódà ìlara ló bì ìlara pọ̀gbà jẹ́ láwùjọ bí tí wọ́n bá ti gbà fọ́lọ̀ ìlara ìlú máa ṣe kí àwọn ẹ̀jẹun àmọ́ kó má yọ bára òní yóò sì kọ̀ láàyè inú ìbànújẹ́ lórí ibú yóò máa sùn inú ìbànújẹ́ lórí ibú máa jí torí pé tó bá ti rí wọ ìbànújẹ́ yìí fún un tó bá ti rí pé ní dáa fún ọ kò ní gbádùn ẹ máa pè tàkìtàn ṣèlú àwọn náà tẹ edu tẹ edu àwọn ò ṣe rówó à ṣe rówó ọlọ́ọ̀lọ́ máa ti tún ṣe kún ìlara nù. ok ṣé òun pè ọ́ pé kọ́ wá tẹ nù ṣébí wọn lórí pé ìdí èdú ló ti lówó nìwọ náà wípé á sì bàjẹ́ gbogbo owó tó bá wà ń bẹ àjọpin ni ìlara ló máa ń bí gbogbo àwọn wà burúkú tẹ rí wọn ẹrẹ lomi yóò pè láti tí yóò lera rẹ lọ sọ́wọ́ kú tó fi kú dànù ṣe ìlara kí ni wọ́n gbà ń bẹ̀ aburú ni wọ́n máa bá bọ̀ ń bẹ̀ ìlara ò lè bí dáadáa fún ìlara láéláé kódà yọ kàn àbákò yọ bá ìbànújẹ́ pàdé tó yẹ fagbára rẹ̀ ò ní ká ìlara yìí dá o kìí bí èso tó dá o. Al-Ghazali àwọn náà tún fún àwọn sábàbí pípọ̀ kún tí máa fà lára. wọ́n ní nínú rẹ̀ ó lè ní kí èèyàn máa bẹ̀rù pé kí nǹkan má bọ́ mọ́yàn lọ́wọ́ nígbà tí èèyàn méjì mẹ́ta bá ń dùn ní scholarship ẹyọ̀ kan lọ́wọ́ àwọn àtẹ̀sìn wa atógún ẹ rí i pé nínú wa àfẹnitọ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n lára nínú rẹ̀ ni pé yóò ti stọ́dì ẹ̀yin náà pé ẹgbárí eléyìí náà gbárí eléyìí náà máa wé eléyìí náà máa wé táwa ni wọ́n fún. so nínú lára ẹlòmíràn fẹ́ tán ọ jẹ pé à torí ọ̀rẹ́ wa ọ̀rọ̀ náà scholarship ta fẹ́ ṣe ikọ̀ gba kéèyàn máa sùn o because èmi mọ̀ pé èmi rò wọ́n lè fi aláwọ̀ béèrè kan tó le lọ títí àgbàtọ́ pé àti ń kọ́wé látijọ́ ọ̀ǹtàn ọ̀nà ìlara ni o ìwà mọ́kàwé tiẹ̀ kọ́ bọ́dọ̀ kọ́ mọ́rì scholarship yẹn o ẹlòmíràn sì máa sọ fún ẹ pé wọ́n lè má mọ ẹnì kankan wọ́n lè ti mọ ẹnì tí wọ́n fẹ́ mú tẹ́lẹ̀ mí ní tara tèmi láàmú sódà tí wọ́n náà ní tara rẹ̀ láàmú. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn látàrí pàǹjọ́ ń dùn kẹyọ kan ẹlòmíì ó rò sí pé tọ́ba díjọ́ ọ̀dánwò tọ́ba ń kú dẹ̀dẹ̀ pé kẹ́ ẹ wọ́ bí ẹ ṣèdánwò kó o fò sálẹ̀ kó o kú sódà twenty dín ẹyọ kan kù àwọn kù nineteen báyìí àwọn yòókù táwọn bá ti dénú wọn lò pé àwọn fẹ́ kọ̀dánwò kó wọn mọ̀ kù kó wọn mọ̀ rùn kó wọn gbé wọn lọ ńgbà wákàtí méjì tí wọ́n láti kọ̀dá wò bá tó kọ́ ya wípé kí ló ń ṣẹlẹ̀ náà rí kọ́ máa ń yá pé a ah, ṣèṣe pé mo ṣe àyè wọ̀ wọ́n ní ọkè kálukọ́ submit pépà rẹ̀ ah scholarship làwọn ṣe dáwọ́ ọ̀run ti gbé mi lọ. yes yóò máa dunnú ni pé a fọlọ́ so ó nìkan tó kù kọjá pọ̀ ni wọ́n fún scholarship yẹn táwọn èèyàn bá fi ń du nǹkan ẹyọ kan tí nǹkan yẹn ò sì ní kárí tó yẹ pé èèyàn kan náà ni ọ̀bọ̀ sí lọ́wọ́ gbogbo ará yòókù wọ́n yìí sábà fẹ́ dáadáa fọmọlàkejì torí di eléyìí ẹ jẹ́ ká gbìyànjú ń tiwa láti rí i pé a tún ìwà wa ṣe tá a bá tún wa wa ṣe ìgbésí ayé nǹkan ò ní rọrùn fún wa tó bá ń ṣe lára ẹnìkan ò ní gbádùn wàláhì ò ní máa ti ń dùn mọ́ ìgbésí ayé rẹ ò ní ládùn gbogbo ntí bá ń dùn máa wọ̀nyàn láyé kò ní dùn máa wọ̀ torí pé tó bá dunnú lọ títí tó bá tún ti rẹ́ni tó ń ṣe lára rẹ̀ gbogbo ìdùnnú rẹ̀ tún dìbànújẹ́ ó sì ní pẹ́ nìkan tó dọjọ́ kú rẹ̀ so ìwọ ní ìbànújẹ́ rẹ̀ ọ̀ma lékún sí ojoojúmọ́ so ẹ bẹ́ẹ̀ máa ti fò tó bá dẹ́yẹ lórí kọ́mọ́dà fọ́mọlà kejì ìbínú tiẹ̀ ìbínú orí rẹ̀ kọ̀ọ̀rán tó lórí rẹ̀ ọmọ yóò ìwọ lò ní na gbé tiẹ̀ gbà kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa kó gba ìwà burúkú kò lọ́wọ́ wa. Al-Imam Ibn al-Qayyim rahimahullah wọ́n ní ní gbogbo àwùjọ láyé iná làwọn èèyàn ti máa ń ṣe lára ìlara yìí ó ti di tọrọ ọ̀nà wo la lè gbàgbàgbà bọ́ lọ́wọ́ lára kí gbogbo wa wádìí nítorí pé tá a bá lè bọ́ lọ́wọ́ rẹ̀ ìgbésẹ̀ ayé wọ́n wàhálà ó dínkù nínú ọ̀rọ̀ wa á ti ẹ̀rí sẹ̀mí eléyìí tó kún fún dùnú á rí ṣe Ibn Qayyim ní sábàbí mẹ́wàá ni tí wọ́n máa lé ìlara jìnnà sí téèyàn ò ní jẹ́ni tí ń wá kí ìdẹ̀rọ ọmọlàkejì ó sì yẹ kí gbogbo wa náà ká gbìyànjú láti mójútó alákọ̀ọ́kọ́ at ká máa ọlọ́ọ̀ níbi aburú lára. tí wọ́n lọ́n dákun ṣàánú wa ìlara àrùn burúkú ni ọlọ́n dákun má jẹ́ àmà ọlọ́n fi bá wa jà ọlọ́n ma má fi bá tiwa jẹ so àdúrà yìí gbọ́dọ̀ pọ̀ lẹ́nu wa pé ń ṣàánú wa kọ́gbà lọ́wọ́ lára ẹnì máa bẹ lọ pé kọ́gbà lọ́wọ́ àrùn kárùn àárẹ̀ nínú rẹ̀ náà ìyẹn gbọ́dọ̀ máa bẹ lọ nítorí pé ni ní lára akọ sọ́fìtù tẹ lè gbé lọ láyé yìí fún abẹ́rẹ́ lára gún pé kí lára ọmọ sí. kò sì sómi tí wọ́n lè fà sí lára tó ń jẹ́ ọ̀tá pè lára tí ó gbọ́n gbogbo lára kúrò nínú ẹ̀jẹ̀ rẹ̀ kò sí. ọ̀nà kan téèyàn fi lè borí ìlara ọ̀nà ká máa وحفظه عند أمره ونهيه ọbẹ̀rù ọlọ́run káfí òfin ọlọ́run nídìí ntọ́lọ́run ní ká ṣe àti nídìí ní ká pàtì èèyàn ò ní jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run pẹ̀lú ṣíṣe ntọ́lọ́run ọba ti àti jíjìnà sí ọba kọ̀ fún láti pé ó má ó sì dín ní mọ́títẹ̀lé tà nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam kọ́fẹ́ ráyè kan nínú ọkàn rẹ̀ tí ìlara lè jókòó sí. torí kí ẹ ti múlẹ̀ ayé pé bíntìnì ṣé nítorí nǹkan lé ayé yìí lẹ́wọ̀n àwọn àṣẹ lára ọmọ làkejì mùsùlùmí ọmọ ìyá yín ẹwà máa ṣe lára rẹ̀ lórí nǹkan lé ayé tó yẹ pé ayé la ti ní ayé láàfi sí àní mú lọ sí ìkaka kí ló fẹ́ mú lọ sí lára rẹ̀. adẹ́sẹ̀ ẹ̀sìn ò sí iná là ń sè lára. àṣetọ́lọ́ àtẹ̀lé tànàbì iná ń sè lára. gbogbo ẹni tó bá pé ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tànàbì bí ń tẹ́ pátápátá gbà láyé ọ̀jẹ̀ lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ máa bínú ẹnìkan sí kí ló fẹ́ máa sè lára rẹ̀ sí lórí ń tọ́lọ́ wọn bá sè. ṣé ò ṣe tiẹ̀ fún ọ náà ni ó ṣe tiẹ̀ náà fún gbogbo wọn ṣe jókòó yìí táwọn ẹni tó sọ pé wọn ò ṣèlè ra tó ń fò tó fẹ́ afẹ́ máa bínú ẹnìkan tó fẹ́ máa ṣe lára rẹ̀ asọ̀n kálukú wọ̀ kálukú náà wọ̀ tiẹ̀ bàtà kálukú wọ̀ kálukú náà rí tiẹ̀ wọ̀ fìlà kálukú dé ẹni tó bá dé fìlà lónìí òwú dé ni oníkan lé agogo kálukú ọ̀la agogo bóyá òfin sọ lónìí ọ̀rọ̀ ilé rẹ̀ wọ́n ń tẹ́ ń tó wọn tó tó wọn ni wọ́n náà jẹ́ láàárọ̀ yìí pẹ̀lú bágbára rẹ̀ ṣe máa kí wọn lọ fẹ́ máa bínú ọmọlàkejì sí ìwọ tó yẹ pé ọ̀n sánà báyìí ló ṣe dá tálkì àmà rẹ̀ ò ní dàrú bóòlù ti fẹ́ rí tẹnìkan mú gbọ́ pọ́ǹkà ń ṣe lára rẹ̀ ni gbogbo ẹ̀ńtẹ́ bá ti rí ti ń ṣe lára ẹ̀ nìkan ẹ fi sábẹ́ pé kò lẹ́sìn kò lẹ́sìn tẹ́lẹ̀ náà ni torí ẹni tó bá lẹ́sìn mọ̀ pé gbogbo ẹni tó bá wọ ọlọ́run ṣe yóò ṣe ni ọlọ́run nígbà kí lọ́ọ́ fẹ́ para rẹ̀ sí nítorí tẹ̀lómi. ẹnjẹ́ ò ní wúlò lọ́ra gbálé ẹnjẹ́ ò wúlò tọ́sẹ̀kù tóbi rẹ̀ ṣẹ́ náà ọ̀dà mú pẹ̀lú ẹ̀. ẹlẹ́kẹta olóòní ọ̀sọ́bùrù àlẹ́ àdúwẹ̀ ẹnjẹ́ ò ní jẹ́ kí gbogbo wa ká dó olóòní ká kọ́ àti máa ṣe sùúrù lórí àwọn ọ̀tá wa àwọn tí mọ ọlọ́tà mi kọ́ wá nídìí kémi ọmọ wa wò pé bí kò kú bí kò kú bí kíkan tiẹ̀ náà bàjẹ́ bí káyé rẹ̀ kọ́ máa lójútùú bí gbogbo nǹkan rẹ̀ ọ́ dàrú káàrí lu ọmọ ẹsẹ̀lẹ̀ sí ọ àjálù àdáwò àmìwò kọ́ yẹ mùsùlùmí sùúrù lọ́yẹ̀ kẹ́ fi pa ọ̀tá yín nítorí pé tẹ́ ẹ bá ṣe sùúrù pẹ̀lú ògo ọlọ́ ẹ̀yin lẹ́ padà borí sùúrù tẹ́ ẹ sì rí tọ́ba sí òkúta wàláhì yóò jìnnà nítorí pé sùúrù yìí tí èèyàn tí wọ́n ń ṣe ìlara sí bá fi lè ṣe sùúrù ẹni tí ń ṣe ìlara rẹ kò ní ráyé gbé má torí pẹ̀lú sùúrù tiẹ̀ bí nǹkan tí ó dùn ọ̀nù bá ṣẹlẹ̀ ọ̀rẹ́ rìn onílára bá ti wá rí ọ́ tó máa pé tó ń rẹ́rìn o olórí ibú ń tó rẹ́rìn o ah, ah, ẹ dákun tó rọ́ lọ kí n ṣe má nǹkan nǹkan ẹ̀rín lóde yìí mọ́ rẹ́rìn ó tún rí kéèyà ẹnìkan tún di ọmú ẹ tún jẹ́ lọ olórí ibùtún lọ́rẹ̀ ẹ ẹ ẹ ẹ̀yẹn sá ti ṣe sùúrù ẹ má ṣe fi gbà tẹ́ ẹ má bá iye tí ń lọ ẹ kàn ti máínọ́ọ̀sì ẹ nínú àwọn ẹ̀ńtẹ́ máa ka tí wọ́n kún ẹ rí i pé òun ó sì máa wòyìn gbogbogbò àbí tẹlifíṣàn ẹ rí tún lọ ka fantan òun ọlọ́run di mọ́tò lásìdẹ́ǹtì lọ́nà ó tún dé mọ́tò tún dé garando kódà kò ó ní láti jẹ́ pé ó ti jẹ nǹkan kan wọ́n ti bá jẹ nǹkan kan wọ́n ò kúkú jẹ nǹkan kan wọ́n ò sì bọ́ jẹ kankan sùúrù ló fi pa sùúrù òun náà lo oògùn téèyàn fi pa onílara tí máa mú kéèyàn náà mú ti onílara àbájáde bá ti ní sùúrù ẹ̀yin ọmọ sọ pé tádì ẹ bá dà yín lóògùn nù ẹ̀yin náà fọ́ lẹ́yìn ṣebí ń fẹ́ kọ́ bàjẹ́ fún yín ni ẹ̀yin náà ń fẹ́ kí náà bàjẹ́ bí ẹni tó di àwọn olè sẹ́rù yín ti ń bọ̀ àwọn olè sì gba gbogbo tírélà ẹ ti wá mọ̀ pọ̀ ní àwọn tírélà tiẹ̀ àwọn náà ti fẹ́ délé wọ́n dúró lẹ́bàá lu yín ẹ sì rán àwọn tí ó sọ náà sí gbogbo tírélà bàṣíkè nọ́mbà fifty fifty à ẹ má ti bẹ́ẹ̀ nítorí kété ẹ bá dúró sí tó ń lára yín náà gbẹ́ wù lára o sùúrù ní kẹ́yìn ọmọ àti sùúrù yín náà padà pa wọ́n ní isbir ala makril hasudi fa inna sabraka qatilu sẹ́sùrù lórí ètò gbogbo nílára sùúrù rẹ ni ó pa wàláhì ojú wọ lọ yóò pa torí ẹni alimami muslim rahimahullah nínú sahihi rẹ wọ́n al-i'radu. عن المطرح من الأقوال هو الأولى لإخماده وإماتة ذكر قائله ونكا ní ká kọ̀yìn ká ṣe bí ìgbà tá a gbọ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ radarada ọ̀rọ̀ ránranran tẹ́ni tí ń sọ tọsọ ká ṣe ìgbà tá a gbọ́rọ̀ wọ́n lòun gan ló dáa jù láti paná ọ̀rọ̀ burúkú òǹgà ló sì dáa jù láti mú kẹ́ni tó sọrú rẹ̀ káwọn èèyàn má dààmà láyé tẹ́yìn bá ti ń da lóhùn ẹlẹ́dìí wọn dààmà tẹ́yìn bá ti pẹ́ gbọ́ pẹ́pẹ́ lọ́wọ́ kankan ẹlẹ́dìí wọn máa ka rubbish and nonsense ti ń sọ yẹn kún torí di eléyìí báyìí kò sí ní tó ṣe bá onílara jàláyé téèyàn náà fi ní dún lára bí sùúrù torí pé sùúrù rẹ̀ yọ padà pa á. ojoojúmọ́ nìbànújẹ́ tí ọmọ lékún yóò lọ hu àwọn ọ̀wà tí ó tí ó fẹ́ mú ọ wípé kọ́ ọmọ sì ń bẹ ọ sì tún bẹ lẹ́yìn rẹ ó rí pé ń ba tiẹ̀ jẹ́ ni o wọ́n mọ̀ sí bí ìgbà tó rí wọ́n mọ̀ sí bí ìgbà tó rí bọ́bá yẹ kó ńgbà ọba ya kí wọn lọ tún lè yìí orí èrò ni a tí o fi já sínú ọ̀sà tí o fi já sínú òkun tó o fi di tàn àmọ́ tí wọn bá ṣe sùúrù wàhálà yóò mọ ṣiṣẹ́ ṣe eléyìí pàtàkì sábàbí ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ni at-tawakkul ala Allah ọlọ́run ká gbára lé òní ká bá wọn èmi ò ní tó ń bu kápá kí n ṣe lára rẹ ọlọ́run ọba dúró torí gbogbo ẹni tó bá ti gbára lọ́lọ́ tọ́fọ́ lọ́n dún ọlọ́run ó tó bọ́lá ẹ pé nǹkan ayé náà ọlọ́run pé ni ọlọ́run tèmi bá dúró yóò fẹ́ mi náà tèmi náà. bákan náà kí ni wọ́n fẹ́ ṣe lára rẹ sí kí lèmi fẹ́ ṣe lára rẹ ara tèmi ni ọlọ́run ọba dúró ìwọ máa kọ́ ọ máa ṣe gbogbo tó torí wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh. eléyìí lọ̀pọ̀lọpọ̀ ẹni tó lọ ń ṣèdẹ̀ra fún ni wọn ò ní láwùjọ wa tó fi jẹ́ pé ẹni tó bá ti lọ́lá tó bá lówó tó bá nípò ògùn ọmọ wa ká. tòun àwọn sọ pé ah, àwọn bá dá pẹ́ta ní wọn bára lọ́bù dákẹ́ ọlọ́wọ́n ọba lọ́ba tó dáa jù lẹ́ni tí sọ́yàn bọ́lá ọba tí wàá sọ̀yàn tani ọba sọ̀yàn kò sẹ́ni náà tó lè sọ̀yàn torí ẹ̀ kí wọ́n lè bá àpérí onílára ọgbọ́dọ̀ rí pọ̀ bọ́lọ̀ ju olódodo sábàbí ẹlẹ́karùn òun náà ni ká jẹ́ kí ọkàn wọ́n gbófó níbi ríronú nípa àwọn ọ̀tá ẹ má fi ìrònú tiwọn ẹ má kó léyà ọ̀rọ̀ tiwọn ẹ má kó ẹni tí wọ́n fẹ́ pa ni wọ́n wá bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n ti kó ti wọlé kàn yóò di pé wọ́n ń gbé ọká ọ̀gbádùn lónìí kìnìún bẹ̀rẹ̀ ẹrù lónìí ọba ti rọrọ àrùn ṣúgà ọba yá àti ẹ̀mọ́ ti ń sin wọn ó gbé ẹ́ńjìnì ò rí nǹkan ti ń sin wọn mú jáde. ǹjẹ́ máa fà nù nígbà tó bá ti kó tiwọn léyà ọ̀fẹ́ jẹun ò lè jẹun ọ̀fẹ́ mumi ò lè mumi ìrònú rẹ yóò dá lórí tiwọn ẹ dákun lórí kíni wọ́n tún á jẹ́ pé o rí nǹkan mi rò àfi tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n náà máa rò bọ́lá ọba rẹ dúró ọkọ̀ nìkan léyà torí tí ọba kò tiẹ̀ léyà ọfẹ́ sọ ọfẹ́ sọ e, e, e, ètò lórí di fi wáyé nù ètò dá ètò àti tó bá gbogbo gbà. torí òun fẹ́ kó lódìrí ó kú náà ní tẹ́lẹ̀ náà ń fẹ́ kó lódìrí ọmọ sàárẹ̀ tó yẹ pé wọ́n máa gbé ọkọ àwọn onírògùn rẹ̀ kí lọ́ọ́ fẹ́ máa ro tiẹ̀ dákun máa ronú tí wúlò fún ọjà sábàbí ẹlẹ́ta àrùn tá a fi borí lára ọ̀nà ni al-iqbalu ala Allahi ta'ala wal-ikhlasu lahu kájẹ́ pé àdójúkọ lọ à ń sìn sàkọ́ mẹ́sìn wá fún ẹ máa ronú tí ò ní tán ẹ má jẹ́ kí n tí ó tàn gba tí ó tàn ẹ má jẹ́ kí n tí ó tàn kọ́ gba tí ò ní tẹ́ lọ́wọ́ yín ẹ rántí pé ilé ayé táwa wá yìí nǹkan kan gbòógì lọ́lọ́run ọba ló dá wa sílé ayé fún òun náà ní ká lè bá wa sìn lẹ́ẹ̀nìkan gbogbo àwọn nǹkan yòókù yún àwọn àyàbá lásán ni tí wọn ò bá ràn wá lọ́wọ́ láti sin lọ́wọ́ wọ́n dàdán wò ni torí ẹ̀ kéèyàn ó dojúkọ lọ́n nípa apàdé dojúkọ kéèyàn ó sì jẹ́ni tó pé ẹ̀sìn rẹ̀ ti máa ń ṣe ó ń ṣe fún ọlọ́run ọba tọkàntọkàn eléyìí òun ló lè ràn yàn lọ́wọ́ téèyàn ó fi bọ́ lọ́dọ̀ àwọn ọ̀tẹ̀yàn kí wọ́n á láfojúsùn ike ìfẹ́ ọlọ́run ìyọ́nú rẹ̀ ó ní ń tọ́jú àdùtéyàn wá ń téyàn à ń fẹ́ kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ wa à ń fẹ́ kọ́ lọ́wọ́ yọ́nú sí wa tá a bá ti mà bẹ́ẹ̀ wàláhì ọ̀rọ̀ ẹnìkan ṣe lára wa kò ṣe lára wa yóò tayọ sísọ yóò ju ìfan ju ìwọ̀n ti pè ju ìyẹ́ ẹ̀fan lọ nítorí pé ìwọ wọ́n fojú sí gáá ọ̀gá ju ọ̀tá rẹ tó ń lépa lọ lára rẹ sábàbí òun náà ni lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ ní gbogbo gbà. wọ́n ń ṣe lára mi wọ́n ń ṣe lára mi àdánwò ni lóòótọ́ àmì wo ni ṣùgbọ́n àdánwò àtàmì wò kì í ṣàdédé ṣẹlẹ̀ jàmá àfi látàrí ẹ̀ṣẹ̀ téèyàn bá ń ṣẹlọ́n téèyàn ń ṣẹlọ́n ọlọ́wọ́n máa de oríṣiríṣi àmì wò síyàn yóò máa de oríṣiríṣi àdánwò síyàn ẹjọ́ àwọn náà túbà lọ sọ́dọ̀ ọlọ́ ní tútúbà gidi nítorí pé ọba ẹlẹ́dàá ni wọ́n máa asọ̀rọ̀ min musibatin fabima kasabat aydikum ọlọ́run ní àdánwò kan ò ní bá yín o àdánwò kan ò ní ṣẹlẹ̀ sí yín àfi látàrí ń tẹ́ ẹ fọwọ́ ara yín fà àdánwò ní kó máa ṣe lára èèyàn àdánwò ní kó máa bínú èèyàn ṣùgbọ́n tó fà á lọ́pọ̀lọpọ̀ òun náà ni àfọwọ́fà wà àti pé mo ní àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ ìnirú àdánwò yẹn fi ṣẹlẹ̀ Ogun ẹ̀ṣẹ̀ òní ká tọrọ àforíjì ní àforíjì lódodo ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ní túbà tó mọ́kàgá kọ́lọ́wọ́n bó lè bá àforíjì wa kó lè bá àgbà túbà wa. sábàbí ẹlẹ́kẹjọ òun náà ni ká máa ṣe sàrà ká sì máa ṣe dáadáa sáwọn èèyàn lódì wọn bá gbára wa bá sì máa nítorí pé ìmọ̀ ràn yàn lọ́wọ́ ìlawọ́ ìmáṣe àtìlẹ́yìn fáláìní Ọlọ́run máa fi tàbúrú kúrò fún yàn. láti pẹ́ ní ìsìn ẹnìkan ojú ń pọ́n ẹ̀yin lẹ ràn án lọ́wọ́ ẹni tí yà ń jẹ ẹ̀yin lẹ ṣe sábàbí tí yà yẹn fi pẹ̀yìn dàkú nínú ìgbésí ayé rẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn ti ṣe tiraka tẹ́ gbé ìbànújẹ́ yẹn kúrò nínú ìgbésí ayé rẹ̀ Ọlọ́run ọbọ̀ gbé ìbànújẹ́ kúrò nínú ìgbésí ayé tìyín náà ara àwọn ìbànújẹ́ tí sì ń kojú yín náà ní lára ọlọ́yẹ̀ dà wọ́ ọ̀bà yín kakó bẹ́ẹ̀ náà ní dáadáa tẹ́ bá ṣe sọ́mọ làkejì. ẹlẹ́kẹ̀sán náà ni èyí tó le púpọ̀ tí ò sì ṣe é fara dà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn òun náà ní pé ẹni tí ń ṣe lára yín ẹni tí ò fẹ́ rí mi yín látàn ẹni tí ń fẹ́ kí gbogbo ìdẹ̀ra yín kó bàjẹ́ kẹ́yìn ó ṣe dáadáa sí ẹni tí ó fẹ́ ba tiyín jẹun kẹ́yìn ọmọ wa kí ti ọ̀dà ẹni tó fẹ́ dínà máa yùn kẹ́yìn ọmọ wa kọ́nà ọ̀la níwájú ẹ̀ ẹ rí i pé ọ̀tá yín padà dọ̀rẹ́ yín ẹni tí ó fẹ́ rí yín padà di kòríkòsùn yín wala tastawil hasanatu wala sayyi'a idfa' billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim ọlọ́run ní dáadáa àtàdá wọn lè dọ́gba o ìwà rere ni kó o máa fi ti ìwà abú dànù nítorí tí wọ́n bá ń hùwà rè sẹ́ni tó hùwà abú sí ọ ẹni tó jọ́ta rẹ̀ ó padà wá di ọ̀rẹ́ mátímátí fọ́ ọlọ́run ni wọ́n máa yọ lọ kọ́ ha ìlẹ́lẹ́dí iná sọ́bẹ̀rù ẹnì kò lè hurú wáyé o àfàwọn sòrò wọ́n máa yọ lọ kọ́ ha ìlàdùn hàbdìn àdín ẹnì kò lè hurú wáyé àfàwọn tọ́lọ̀ ti kọ pé wọ́n jẹ èrè ńlá tọ́lọ̀ ti kọ́ ma àwọn nìkan ló lè hurú wáyé. ìwọ náà wò ó ẹni tó ṣe pé ìwọ náà ń bínú rẹ̀ ó wá jẹ́ pé ìwọ náà máa ṣe dáadáa sí gbogbo gbà ìwọ náà máa ṣe dáadáa sí gbogbo gbà láti gbà tó ń ti ń kọ́ òdìpọ̀ ń gbà òdìpọ̀ ń gba gbogbo dáadáa ti ń ṣe ó padà dọ̀rẹ́ rẹ̀ náà ni ó padà dẹni tí ń fẹ́ dáadáa fún náà ni so àwa náà fúnra ara wa ẹ já ṣe dáadáa sẹ́ni tá a mọ̀ pé ń kórìíra wa ẹ jẹ́ àṣe dáadáa sẹ́ni tá a mọ̀ ikú kò fẹ́ rí wa ẹ àṣe dáadáa fẹ́ni tí ń fẹ́ kí nǹkan wọ́n bàjẹ́ so nítorí pé ẹ̀bẹ̀ láàbù sì kà kì í ṣe pé à ń lékú sí òun léjò sí wa eku kíni eku náà máa ba nǹkan jẹ́ má wulẹ̀ lékú sẹ́nibọ́dì máa ṣe dáadáa sí everybody nítorí bá wù àwọn kan máa lé sí àwọn wọn mọ̀ adìẹ tó sutí ọ̀tọ̀ ara rẹ̀ lọ́wọ́ ẹlẹ́kẹ̀wá nínú àwọn sábàbí yìí wọn náà ní ká tún tọ̀wọ̀hídì wa ṣe ìgbọ́lọ́wọ́n ọba gbọ́lọ́dọ̀ wa jáde ó nípa ká mọ̀ pé tí dáadáa bá ṣẹlẹ̀ ta ló mú wa Allah tá ìdá àtàbúrú bá sì ṣẹlẹ̀ ta ló mú wa Allah sọ eléyìí ó jẹ́ kọ́rọ̀ onílara kọ́ sẹ́pẹ́rẹ́ lọ́dọ̀ wa torí pé Ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé wa iyyamsaska Allahu bi khairin fala kashifa lahu fala kashifa lahu illa hu وإن يدك بخير وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو tọ́lọ́wọ́n bá bá mú aburú bọ̀ kò sẹ́ni tó lè gbé kú àfọlọ́ tọ́lọ́wọ́n bá mú ìnira tó bá fẹ́ tó bá gbé báyà kò sí ẹni náà tó lè gbé ìnira kú àfọlọ́ wọ́n iye rẹ̀ kẹ̀kẹ́ bí khairin tọ́lọ́wọ́n bá sì gbèrò àti ṣe dáadáa fún ọ fala radda li fadlihi ẹnìkan tó ní kí rere nǹkan má jẹ́ tiẹ̀ wọn ò ní bì sòtá bá ní má ní tó lágbára báyìí wa in yamsaska Allahu bi durrin fala kashifa lahu illa hu ọlọ́run ọba tó bá gbèrò láti ní ọlá láti gbé ìnira pọ̀ kò sí ẹni náà tán bí tó lè gbé kó tí yánni bá ń bẹ lọ́dọ̀ mi báyẹn ó dájú pé mo ti borí ọ̀pọ̀lọpọ̀ ṣòro gbèsè ayé mi wà iye rẹ ti kẹfẹ xeyìrì tọ́lọ̀ ń sì gbèrò dáadáa pẹ̀lú rẹ̀ fàlàrọ̀ dàlẹ́ fọ̀dọ̀lẹ́ kò sí ẹni náà tó lè ní kí wọn jẹ tiẹ̀ tá bá fura pé àwọn èèyàn mẹ́hẹ́ ọ̀lẹ́ púpọ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nínú àwọn èèyàn làwọn máa ń ròyìn pé àwọn èèyàn ló ń ìyẹn lè mú kí n tọ́lọ̀ wọn bá kọ pé kọjẹ́ tàwọn ọmọ tẹ àwọn lọ́wọ́ eléyìí jẹ́ ìgbàgbọ́ burúkú tí ń bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ wa èyí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ìdí nu tó fi jẹ́ kó yá ọ̀pọ̀lọpọ̀ lára láti máa ṣẹrú sìn fẹ́yìn ẹgbẹ́ wọn wọ́n sì ń sáfẹ́sìn ọ̀rọ̀ ọ̀bà ẹlẹ́dàá wa kò yẹ kó rí bẹ́ẹ̀ jàmá mùsùlùmí làwa nínú tí máa nì wa. tó pè wá lọ sídìí rẹ̀ ní ká gbà pé àti dáadáa àtàyídá ló ti máa wá tó bá dáa fún yàn ọlọ́run ni tó bá kú díẹ̀ káàtó ọlọ́run ni téèyàn bá bọ́ lọ́wọ́ gbogbo aburú ọlọ́run ni káwọn àdánwò àrélù àjálù tí máa ń ṣèyàn ọlọ́run náà ni ètò túmọ̀ sí pé ó borí ọ̀tá rẹ nígbà tó bá tún rẹ sí ọ̀tọ́ ò ní rí ọgbẹ́ ṣe nígbà tí tòhídì rẹ̀ ọba ti mẹ́hẹ̀ ṣùgbọ́n nígbà tí tòhídì tó bá jẹ́ pé kò sí lọ́dọ̀ èèyàn àtòdìjẹ́ la bá lọ́dọ̀ rẹ̀ kò gbọ́lọ́ngbọ́ rárá irú wọn ìjàmbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìgbésí ayé wọn àmì wò wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fẹsẹ̀ lélẹ̀ ni lọ́ọ̀dẹ wọn pẹ̀lú àwọn sábàbí mẹ́wàá ẹ̀ wáyìí pẹ̀lú ògbọ́lọ́ngbọ́ èèyàn ò dìpọ̀ nǹkan alára fúnra ara rẹ̀ bọ́ lọ́wọ́ lára yóò tún wá bọ́ lọ́wọ́ ète àtàbúrú àwọn onílára lórí ìlara tí wọ́n bá ń ṣe sí i abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ́fọwọ́ ìbànújẹ́ kọ́mọ́fì kan ìdẹ̀ra tó ṣe fún oníkálukú wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa sí ọ̀tún ọ̀tún orí fún oníkálukú wa ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ wọ́n má jẹ́ kí dáadáa wa kọ́ mọ aláyé ń bì kọjá kọ́ dáa fún aláyé kọ́ dáa fún alálùkìyàmà aqulu qawli hadha astaghfirullaha al-azim li wa lakum fastaghfiru innahu huwa al rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له اله الاولين والاخرين واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أتقوا الله عباد الله nínú àwọn sábàbí eléyìí tí máa fà pé kí ìdẹ̀ra tó lọ́n ṣe fẹ́rú kọ́tàkọ́ bàjẹ́ òun náà ni alimakuro sẹ̀yẹ ètekéte ète burúkú ní ìyàmbá ti jẹ́ elétekéte ẹni tí ètè ń bá jà kò sí tàbí ṣùgbọ́n gbogbo dáadáa tó lọ́n ṣe fún ọ lè bàjẹ́ gbogbo nítorí tí ń dùn mọ́ eléyìí tó lọ́wọ́ bá fi sàánú rẹ ó lè padà di nǹkan tí ó di tàn tí ó di nǹkan àgbàgbé gẹ́gẹ́ bọ́lá ẹlẹ́dàá wa bó ti ṣe fún wa nírò nínú alukur'an ní suratul nahl nípa àwọn ẹni tètè bà tiwọn jẹ́ ètè padà sọ wọ́n dìtàn ọlọ́ni kọ́dọ̀ kẹrẹ lẹ́dínà mi kọ́bìlìhìm fàtà allahu bunyanahum min alqawaid àwọn ẹni tó síwájú wọn àwọn náà ti dètè wọ́n dètè káwọn ọmọ gbọ́lọ́ ń dètè káwọn ọmọ lu ọgbọ́n yìí. láti tàpá sí tọlọ́n àtànábì tọlọ́n sí wọn fọkọrọ àríyìn mo sọkùn mi nfa òkè yìí á mú kí àjálé wọn kó wólù wọn látòkè mọ́lẹ̀ látàrí ètè ètò túmọ̀ sí pé ètè rí wọn dá ọ máa lérò yìí pé ṣùgbọ́n ẹ̀bẹ̀ gangan gangan ní parun rẹ̀ ó ti dé. ọlọ́ni wa'atahumul 'adhabu min haythu la yash'urun lẹ́yìn tí àjà alẹ́ tó wọ́ọ̀lù wọn tán tó wọ́ọ̀lù wọn mọ́lẹ̀ ìyá ọlọ́run á bá wọn gbabi tí wọn lérò. thumma yawmal qiyamati tọ́ba àdìjọ́ gbẹ̀ndàl qiyamah yọ̀ọ́zìhìm ọlọ́wọ́ kó dojú tì wọ́n. ويقول أي شركائي الذين كنتم تشاقون فيهم ọlọ́wọ́ àtọ̀pẹ́ ń bọ̀ làwọn orogún mi tẹ́ ẹ bá ń wá wá àwọn ẹni tó ti pé ẹ̀ ń takò tèmi nítorí tiwọn ẹ̀ tàpá sí tọ́lọ̀ nítorí tiwọn. ń bọ̀ ni wọ́n wà á ìdójútì ní ńlá lélẹ̀ tá a lórogún kọ́ lọ tá a lẹni náà tọ́jú orogún fọlọ́. qala alladhina utul ilm àwọn tọ́lọ̀ wọn bá fún ní màá ma wá dáhùn lọ́jọ́ yìí pé innal khizyi al-yawma was-su'a 'ala al-kafirin dájúdájú ìjọ́jú ti ní ìtẹ́fìdírẹ́mi àti aburú káwọn kèrèrí ní ọ̀jẹ̀ lónìí. ẹ̀ ẹ́ ni ẹ adúpẹ́ èmi ò dé tè o mi ṣe létí dípò pé dẹ̀ra tèmi ọbẹ̀ dẹ̀ wọn náà bá kíyè sára rẹ dáadáa wà á rí pọ́n fọ́nà kan dèrè wọn fọ́nà kan takùtọ̀ lọ́n sèbáàrì kìlọ̀ lọ́n fún ẹ̀ sọ́yìn yọ zakat ń dàbí ni ń dàbí márùn lónìí ọjà sì wà nù gbogbo ẹ̀ wọ́n ní kí wọ́n sírò owó tó wà nínú ṣọ́ọ̀pù méjì inú rẹ̀ lẹ́tì yọ zaka ṣọ́ọ̀pù mẹ́ta yòókù tẹ́nìkan bá dá mọ́ra rẹ̀ yọ káàbùkù ọ̀ ń dètè nìyẹn. ẹlòmí ẹ̀wẹ̀ kàkà kọ́ yọ zakat yọkàn yọ owó kan jáde ni tí ò sí lọ́bẹ̀ ìṣirò kankan ju pé ń ṣe sàrà lọ lọ́mọ àgbẹ̀tọ̀ ọlọ́ọ̀rí o orí o là ń yọ yí o lẹ́nìkan wọ́n wá kọ́ àyọ zakat wọ́n lọ́ọ̀rí o àwọn náà rí kọ́ àyọ zakat nítorí pé ète lásán lọ ń dá yẹn ète àìyọ zaka àbádé rẹ̀ ní kí ìparun kó bá gbogbo dúkìá yẹn torí ète tó ń dá ara rẹ̀ lásán ló sì àrísìkì rẹ̀ rẹ̀yìn dáadáa rẹ̀ ń pòórá nítorí pé òun tètè táwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí tẹ́jọ́ jẹ́ nǹkan kan náà ó máa ṣe dáadáa sí wọn. òun ike yí pé kólíkálukú mójútó ara ìwọ ti ẹsìn nu máa kárìsìkì máa èèyàn ó tún máa buyari sí náà ní kò sokun ẹbí ètò tí ń dá sáwọn yóò kó bá dúkìá bẹ́ẹ̀ lẹ́lòmíì wà nù àwọn olówó a rí i pé súnà súnà o yóò dìjà ẹnìkan àti kò ń ṣe súnà mọ gbogbo ọmọ ìjọba ti gbọ́ pé ń ṣe súnà ẹ sọ fún wa á pè kọ́ ọlọ́pàá gbé wọn. owó tó ń nánu wọn bá gbọ́ ma ó di gálágalà láti gálágalà ó di kirikiri gbogbo ọmọ tó bá padà àti tó bá ronú ìyá tó ń jẹ pé òun ah, ò ṣe súnà mọ òun ò ṣe súnà mọ ah wọn ní jẹ́ wọn bá rí ẹni tó wọlé ikú jáde. àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ kó a tún dámọ̀ràn tó gbé nǹkan dàbẹ̀ mu. sọ̀rọ̀ yóò di ọ̀rọ̀ náà lójú ọ̀nà kí súnà ànábì sallallahu alaihi kó lè bá a dìtà wàláhì yóò padà ṣe sábàbí kí wọn náà dìtà. ọmọ wa ká bòròbòrò ọmọ wa wọ ẹlẹ́kùn bàbá ẹ̀ wò mìíràn kí láti ṣe fósìkà táà kún gbé kún sí ọ torí pé owó tí wọn náà ná òfìsí ọlọ́ọ̀ni ọbẹ̀ pẹ̀sì ọlọ́ọ̀ ọba la ọbẹ̀ ti mú kó dìtàn wàláì ó dìtàn kó tó di pọ́jọ́ kẹnubọ́ kó wà á dìtàn nítorí pé ẹnìkan kì í dánlọ̀ ọba wò kó ń tiẹ̀ wá sàṣeyege ẹlòmíì èdè tó ń dá oní ẹni pé adọ́gbọ́n sẹlọ́ọ̀ni gbogbo dánlọ̀ ọba ní kọjá àwọn ní ọmọ ẹ̀sìn torí kó ti lówó ó lè rán títí náà gé ẹsẹ̀ bá jẹ̀rọ̀ aláni. wọ́n ti rọ ọtí síbẹ̀ fáìn lọ́wọ́ agbé àgé èrò ètí máa àgé tí wọ́n máa fa ayọ́ sẹ́wọ̀n yóò tún ọrọ̀ ọtí síbẹ̀ lọ́wọ́ gbé yóò máa èyí ó báyà yọnu ni ọ̀dà gẹ̀ẹ́kìnní gẹ̀ẹ́kẹ̀jì gẹ̀ẹ́kẹta tá ah, alájì ìtẹ́ríba ń pọ̀ iná àgélẹ̀ ni mo mi kẹ́ ẹ náà ni yóò máa wọ pé tókòó bẹ́ẹ̀ bàbá dẹ́pẹ̀ ọmọ pàǹgbà nǹkan ara ni tọ́ ẹ ara ti àkàràmọ̀kùnmọ̀lá ó ń tètè rò pé ń sí òbí ọ̀dà àdìsíkì rẹ̀ ọ̀pàdà dìtàn ṣùgbọ́n náà ló nílò fi ṣe bẹ́ẹ̀. àìmọye tí ó mú kóbìnrin kọ́ wẹ́wù bí abilékọ bí ìyàwó rẹ̀ tí ó gbé lọ sí òtẹ́ẹ̀lì kó jọ wọ inú yàrá òtẹ́ẹ̀lì wọ́n lọ dábìrì àwọn tí wọ́n fẹ́ dá olóòtú tún padà wọ́n tún jọ jáde bí ìyàwó sọlá sẹ́yìn bá rí ẹ nígbà láti ń jọlẹ tó fẹlẹ yìí pé mo fẹ́ kí ni àwọn ọ̀rẹ́bìnrin nìyẹn ó kẹtọ bá parọ́ fáwọn àtàn múra bó ti pa fọlọ èèyàn ní máa fi dúkìá rẹ̀ síbẹ̀ kọ́rọ̀ rẹ̀ ọmọ padà di nǹkan mi. àkàràmọ̀kùmọ̀lá ọlọ́run yóò dáwọ́ sànú rẹ̀ oògùn kọ́ ló ṣe tó o fi lówó. ọlọ́run ẹlẹ́dàá wa ológun ọlọ́run fún ọ. àwọn alóra àwọn asóògùn olówó tán òun forí jágbóògùn ká ó nítorí téèyàn bá ti lówó èèyàn gbọ́dọ̀ jókòó lásán ó rí i pé ó padà dìtàn gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn náà rí tó ti ṣẹlẹ̀ ń gbèsè ayé wa ọ̀pọ̀lọpọ̀ lówó tó lówó nígbà kan tí wọ́n máa sọ pé láwùjọ ẹnìkan ò lówó tó níbo náà wà má lónìí tó náà bá fẹ́ sọ fún yín yóò sọ pé mi mọ kó ara mi kó bára mi àìmọye irú ẹ̀ nígbà tó wọ̀ wá ìgbàgbọ́ náà kí wọ́n ti dé gbó lè fẹ̀ láàárọ̀ yìí báyìí nìyí tọ́lọ̀ ọlọ́forí jágbóògùn ẹ àgbélépọ̀tà gbogbo àwọn tí ń sọ fún yín gan olóògùn tí ń sọ̀gùn báwọn èèyàn tí wọ́n ń gbà lọ́dọ̀ rẹ̀ àwọn kan kú ẹni fún bàbá ọ̀la ni ẹ wá gbà á wọn bá débi wọn ní bàbá ti kú lánàá àgè bàbá ilé ìsọ ẹ kó kú tó fi ta kú láyà táwọn ọmọ mi lọ lọ́la mú èkó tó kó ògùn ní lọ́la àwọn bàbá ńlá ẹ irọ́ lásán ní sọlọ. So àyàfi kó mú òfò bọ̀ ń bẹ̀. ọ̀rọ̀ ilé kan wọ́n ní wọ́n fi ń ṣe mọ́ṣáláṣí ni. bàbá kọ́ mọ́ṣáláṣí ìgbà tó lọ́n kádàrá pé kó kú àwọn ọmọ rẹ̀ ọ̀gbẹ́sìn yìí. àwọn ọmọ bá wọn fẹ́ ta mọ́ṣáláṣí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lu bòmí. wọ́n lọ fẹ́ ta mọ́ṣáláṣí bìkọ́sì àwọn ọmọ yìí mílíọ̀nù táwọn lè pa lára mọ́ṣáláṣí nítorí pé ibi tó wà yìí ọbọ sojú gbàrà kò sílẹ̀ tàjà tó dálẹ̀ ńbẹ̀ tí ò ní ya wọn náà bá rà ló kọ pé ọfẹ sèbù mẹsàlásì fáwọn mùsùlùmí kálíbà máa rí ibi tá a ti máa sílọ kọjá kádẹjú lẹ kó wá ta mẹsàlásì kó padà máa fi tẹlẹ jó inú wa bá ń sìn dùn àmà ń sàdúrà fún ọpọlọ ọlọ́run yìí lọ ọlọ́run bó ṣe ríra rẹ̀ rọrùn ọlọ́run sì ṣe rọrùn rírà tó ọ̀rọ̀ atán báyìí wọn kàn ń wo ni ah ṣé ò sí lọ afẹ́ renovate ẹ̀ afẹ́ renovate ah nígbà tó di pọ́n renovation náà bá kọ́ kínní kan hotel moonshine hotel ah a'udhu billahi minash shaitanir moonshine àbí moondark ọ̀dà ah, pé moondark lélẹ́yìí sọlá máa ń bolé pé kàṣùkàṣù kan rí pé tètè fẹ́ da sọ̀rọ̀ kí ló kí ló bí fún lọ́dọ̀ sí wa àwọn ìpè ńlára tí èmú nǹkan tì wàláhì ní ọba bìtà ẹ̀yin sọ àti tí máa ń bọ̀ ọ̀ká aláàjì ní mọ̀tàn ní ń bọ̀ ẹ̀ sọ wèrè lóko subhanallah owó bá di pin ọba di tàn ọba dolówó àtijọ́ ẹnìkan kì í dètè sọlọ kó mú rere bọ̀ ń bẹ̀ sórí ẹ̀ ká kéè sára o ara ti máa bárísì kí àwọn olówó jẹ́ nìyẹn o nínú ètè tó ń ta sọlọ ìwọ sọ pé wò lè máa wá mọ́sálásí ẹni tó ní ọlá ó lọ lè wá mọ́sálásí bọ́lá balọ̀ jẹ́ bọ́lá balẹ̀ ni wọ́n jẹ́ bóyá owó rọ́ọ̀kà ló ní olóòlè wa mọ́sálásí wọ́n á bí ọ léèrè ọwọ́ sọ pé ò lè máa tò pẹ̀lú àwọn àyù ànáàsì ẹ dákun àwọn mùsùlùmí ni àyù ànáàsì fa àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àbí báyìí ló lẹ́ni tí wọ́n á mọ́sálásí ládùúgbò tí ọba àwọn oníwà mọ́sálásí lù tí olóòlè òní sílọ̀ ẹ̀kọ́lẹ̀ wọ́n ń tètè sọ́lọ̀ ni wàhálà wọn ní mú rere bọ́ ńbẹ̀ nítorí pé wọn ń ju agbára ń pa lọ ọwọ́ ń ju agbára jẹ lọ káwọn fún wàláhì ọ̀padà dìtàn. ayé ìlà wa àwọn tí wọ́n ti jẹ ọba tí wọ́n ní ọba onípò kínní yàtọ̀ sípò kínní kàánà tó kún ipò wọn kọjá sísọ ní nàìjíríà wà yìí wọ́n mọ̀ wọn lọ́wọ́ ọ̀rọ̀ wọn. kí ló rẹ̀ yọ. gbogbo kàkà lì kàkà ó rí kàkà fi ṣe ọ̀pá ẹ̀rọ èèyàn mélòó ló tí gbogbo wa yìí náà máa bá a ṣe kéré máa kó ti dìtà lónìí. náà kò ní jẹ́ tó fọlọ́n láti ọ lọ́lá ọlọ́run fún ọ ní nǹkan ilé ayé ọwọ́ torí rẹ̀ sọ pé wọ́n lọ fún tó o ti ṣe fún mi yóò èmi ò tún ní sínú ẹ tí ó sìn ọ́ ma. la ilaha illallah sọ rò pé ó ṣàṣeyege ń ó orí ìdí eléyìí ọlọ́run dàgbọ́n bà nǹkan wa jẹ́ ìta ṣètì nǹkan wọ́n fi bàjẹ́ ọlọ́run má fà wá ṣe kò ń gẹ́ rẹ̀ mọ́fò náà ṣàdánwò fà wá náà jọ̀mọ́ ẹ jẹ́ ká jẹ́ni tọ́jọ́ yìí pé á dúró ti ẹ̀sìn wa ń gbogbo gbà gbogbo nǹkan tọ́lọ̀ máa ń ṣe fún yàn láyé yìí tí wọ́n pè lọ́lá tí wọ́n pè nípò tí wọ́n pè lówó gbogbo ọ̀jọ́ Islam má jẹ́ kẹ́nìkan fi búrẹ́dì kọ lómi ọbẹ̀ jẹ pé ọmọ mi ni ọba lè mi ọmọ mi baálẹ̀ ni mi ọmọ mi àmì president ọmọ mi èmi ni chairman kìnnìkan irọ́ lásán gbogbo ẹgbẹ́ ndúkú tọ́lá ti lẹ́sìn òpó. torí ẹ ọlọ́run dàkú mọ́ gba ìsìláàmù wa lọ́wọ́ wa ọlọ́run já túnbọ̀ dúró ti ìsìláàmù wa dáadáa o ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba lórí àti máa sìn gẹ́gẹ́ bí ó ti ṣe mú kó o ṣe wá lọ́mọ àlìjánà ọlọ́run kò forí jìn àwọn òkú wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́kẹ́ wa nílẹ̀ ayé wa kọ́kẹ́ wa lálùkìyàmà wa kó ṣàánú wa nínú sàárè wa káwọn rántí pé nínú tọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tó fi pa wá láṣẹ ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa tá à ń bẹ lọ́n lójoojúmọ́ kọ́ lọ́n ọmọ bàjẹ́ òun náà ní ṣíṣe wa lọ́mọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mímọ̀ ìdẹ̀ra yìí ní ìdẹ̀ra àti mímọ̀ rírì rẹ̀ ó pè fún pé ká máa ṣe àsọ̀látù fọ́gá wa yìí ní gbogbo gbà pàtàkì jùlọ lọ́pọ̀lọpọ̀ ní gbogbo alẹ́ àti ọ̀sán jùmọ̀ gbogbo alẹ́ àti ọ̀sán jùmọ̀ èwo lálẹ́ jùmọ̀ àjàmà látìgbà tó òòrùn ti wọ̀ lánàá èwo lọ́sàn jùmọ̀ látìgbà tí ilẹ̀ ti mọ́ lónìí tó òòrùn fi wọ̀ yẹn ni pé láti ìgbà tí òòrùn bá ti wọ̀ ní ọjọ́ alhamis tí òòrùn ó tún fi wọ̀ lọ́jọ́ jùmọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ ó ní ẹ máa ṣe àṣàlátù fún mi lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين